الله الرحمن الرحيم الحمد لله الذي كان بعباده خبيرا بصيرا وتبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على العرض أونا وإذا خاطبهم الجاهلون قالوا السلاما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعنده مفاتر الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في الظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين ومن عارض عن ذكري فإن له معيشة دوكا ونحشره يوم القيامة عاما قال رب لما عشرتني عاما وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا ونسيتها وكذلك اليوم تنفى ومن يعش عن ذكر الرحمن نقيد له الشيطان فهو له قريب إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبو ولفع فجاس الحمد لله الحمد لله جماعة يجاس الحمد لله الحمد لله الحمد لله رب العالمين Ọlọ́run adá ọpẹ́ fún ọ. Ní èmi àtẹ̀yìn tí a bá rò ó jinlẹ̀ dáadáa, a rí wípé ọ̀rọ̀ wa ọjà sí ọpẹ́ Kò sí agbọ́nrin bí tí a ti gbàró tọ́rọ wa ò ti já sí ọpẹ́. Tí a bá wo àwa náà ni àjọ kójọ ó ti ẹ̀jẹ́ pé èyí tí ọlọ́run kádàrá kí wá kópa ń bẹ̀ kìí sí ní ìta alájọ wa armiya bí n bá sì rántí bóyá lọ́dọ̀ wa samra ni ọlọ́run tó wá ní kí gbogbo wa náà kí a tún ní àǹfààní lálàyé kò sí tó tó nínú sẹ̀mí ayé ọmọnìyàn Ọlọ́run adá ọpẹ́ fún ọ. Ó wọ̀ nínú àánú rẹ̀ ni ọ̀sẹ́ wa kù. Kìí ṣe wípé àwa ma dáadáa ṣe sí Ọlọ́run ju àwọn tó ti pè sọ́dọ̀ lọ. Àwọn tó dẹ̀ pè sọ́dọ̀ yìí ṣe pé wọ́n ṣe Ọlọ́run bákan. Gbogbo ògbàtásìkò ẹnìkọ̀ọ̀kan bá ti tó ẹni tó lè fi kún kò sí kódà wà ní tẹ́dàrú kúlà tàmí màtí látò lè fáwò gbogbo tí èèyàn bá rí ọmọ tọ́ ọmọ táa máa gbà yíyànjú bọ́yá rẹ̀ ń ṣe èèyàn ni ẹjá sì yí kọ́ mọ́ bà jásíkú bọ́ bá mú tọ́jẹ́ ọlọ́wọ̀n ọ̀kàkọ́ lẹ pa ìsàn ní ọpa ni kìí sóògùn ta lò lọ olóṣiṣẹ́ kádàrà ọlọ́run ló ṣiṣẹ́ bọ́lọ́n bá sì gbé kejì náà wá èyí táwà ti mà náà ni wípé gbogbo wa náà ọjọ́ kan ọjọ́ kan tí wọ́n máa fi rọ̀mùdánù kádàrù wa yá lámarin adẹ̀jọ́ sí rọ̀mùdánù ti èsìn ní kódò lọ́wọ́ sí wá si fún a ọjọ́ kan ọjọ́ kan èyí tí kálùkù wá wá ń jòwè rí ẹ̀ ní kọjọ́ yẹn ó lè dùn fún a ètò gàjù nínú ìsẹ̀mẹ́ ayé ọmọnìyàn nìyẹn ọgọ́ ọjọ́ ọdún fọ́mọ èèyàn láyé òun níjọ́ tí ọlọ́run bá lémi àtẹ̀yìn jáde kúrò láyé àwa jáde kúrò láyé alẹ́lì ìmà orí ìgbàgbọ́ ìgbàgbọ́ náà ni kálùkù wa làún kíyèsí sáàfẹ́ ọyẹ̀ mo tún fẹ́lẹ́hùn kí ìjọ wa rìdíwánúlọ́ọ̀ táàfẹ́ kọ́ yẹ̀ olótún bí jókòó wa tí ò dúó tọ́ bá jẹ́ pé ibi ọlọ́run ń gbédájú ẹ̀ sí iṣẹ́ rí ẹ̀pọ̀ fà á ọlọ́run ni máa dájọ́ lórí ọ̀rọ̀ ẹ̀dá ibi ọlọ́run ń gbédájọ́ rẹ̀ sí tí ọ̀bá jẹ́ pọ́ ọlọ́run mú ìgbàgbọ́ wa dúó bọ́yá jókòó lóye táǹjó ní ṣe máa jọmá ṣùgbọ́n látara pé a fẹ́ kí ayé kọ́bẹ̀ sí wa tó ṣáájú ayé tó dé wá bá wa a fẹ́ kó bàjẹ́ òun ló bí ìyíta tó ṣe yí ọpẹ́ kan lòun náà alhamdulillah kódà ń gbà tí wọ́n ń pè mí ah, mo ní pé bóyá ìjókòó wà sí òtún ní wáyé mọ́ni wọ́n ní kí mọ́bà rùbá náà lọ́jẹ́ wáyé yóò sì wáyé mọ́ bá ìjọwà náà dúpẹ́ lọ́dọ̀ èyí náà lọ́lọ́wọ́ fi máa sánà dí wà إذا اجتمع لا بارك الله في الدنيا بلا الدين لا بارك الله في الدنيا بلا الدين لا بارك الله في الدنيا بلا الدين قسم تدعتو ما تدعتين قلوا وقع ayé pọ̀ mẹ́sì fún yà tí méjèèjì jọ máa bára wọn lọ òun ló fi dájú ayé tọ́lọ̀ ń bá fún yà tó bá bá us kú ò kò sórí inú ayé rẹ̀ òun lórí ire kọ̀ọ̀kan wa tá ṣe látara wípé ọlọ́run ọba nípa méjèèjì pọ̀ méjèèjì náà sì ni ẹ̀sìn wá sí ọlọ́run àdúgbẹ́ fún nítorí àsìkò wa ìkẹ́ ọlọ́run wọlọ ọlọ́run kọba sọ́jú ẹ̀dá ànẹ́dùwà Muhammad Sallallahu alaihi wa sallam. صلى الله عليه وسلم ọlọ́run a dúpẹ́ fún ọ تعلم الإسلام فالله Ọlọ́run àdúpẹ́. Ìkẹ́ ọlọ́run ọlọ ọlọ́run kọ máa bá ṣọ́jú ẹ̀dá. Ẹ̀yin àsàlátù wa kò sí tí a fìtẹ̀ lọ́rọ̀ jù kí yá kí àwọn tó ṣe léyìí kù tọ́lọ́hun ṣe wọ́n ní okùnfà dáadáa lára wa táa fi jẹ èyí táa jẹ lérè yìí àwọn kan látara wọn jẹ́ tọ́lọ́hun fi dáadáa sí lára ọlọ́run àbíọ́ àwọn àlùfáà gbogbo bẹ̀rẹ̀ lórí àfáà gbà Sama'atu Sheikh al Abdulbaqi Muhammad ọlọ́run àbíọ́ àlékún kẹ́ àti àánú rẹ̀ ọlọ́run tó bọ̀bá ní máa ṣí fún wọn láàyè tí wọ́n wà gbogbo àwọn tí Lábílẹ̀ ọmọ ti bá ti ìwọ̀n ní ìkọ̀ ọmọ náà. تلك آثار وعماد تدعو المرهم الله تعالى شيخنا وعفوانهم كل كافر عمل وجبي الله بخير في الجزاء وفي الجنة وقبل ما عمل قل يا ربنا ذلك شيئا وقل يا ربنا ذلك شيئا ọlọ́mọ sàlá ìbánikẹ́ gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ti lọ. Àmín ọdórí gbogbo àwọn tí wọ́n kọ́ gbogbo ẹ̀yin àlùfáà wa ẹ̀yin bàbá wa tẹ́ wà níkàlẹ̀ tẹ́ fi di irinṣẹ́ fún ẹ̀sìn ọlọ́mọ́sálá ìbánikẹ́ gbogbo wọn mo kí ìjókòó àlùbáríkà yìí látorí bàbá wa bàbá àlùbáríkà tí a lè pè yí ní àgbà ẹ̀sìn torí kò sígbà tí wọ́n pè pé ọ̀rọ̀ ẹ̀sìn kọmọ jẹ́rì dùwánù láì ló ń se tọba ti jẹ́ nǹkan ẹ̀sìn tí mi máa sábà kópa ń bẹ̀ tí mi bá bàbá pàdé èyí tọ́lọ̀ tọ́lọ́run se fún yìí ọ̀gá orí ni ọba tó wá sí dáadáa yìí fún yìí bàbá wa wa àdíì fún gbogbo ilẹ̀ ìkiri ọlọ́run jẹ́ kẹrẹ èyí tó tún sojú yín lọ́dún yìí ọlọ́run àbíọ́ mọ́jẹ̀ ojókùn Ramadan tẹ́ sí láyé torí bí kẹ́mì ọmọ agùn títẹ́ ti dá ibẹ̀ lórí wà ọlọ́run túbọ̀ bá ní gùn ilẹ̀ mo kí bàbá wa alága fún ìjọ wa Ridwanullah ọlọ́run ti pè yín sí iṣẹ́ látìgbà tó ti pẹ́ ńgbẹ̀yìn náà fẹ́ ṣe ọlọ́run sì fi rọ̀ yín lọ́rùn mẹ́yàn bá ti fẹ́ ṣe dáadáa ọlọ́run máa fi dáadáa rọ̀ yàn lọ́rùn èyí tó ti fi rọ̀ yín lọ́rùn yín náà la fi bẹ̀ lọ́rùn fún yín gbogbo yìí tẹ́ náà béèrè lọ́dọ̀ ọlọ́run ọba ní ṣe fún yín mo kí alájí ọwọ́ adé òkín dáadáa yín yọ ma lọ síwájú mo kí ọba wa ọmọ lójú akiri fún ikiri land. ọba tó ní kí ẹsẹ́ mú yàgà bí èyàn ọba dá àwọn àlèbí sọmọ lójú ọba tí ó bójú jẹ́ ẹsẹ́ òótọ́ ni ọlọ́run tó ní kí ẹ̀dá tí wọ́n fi fi yàgà dáadáa ẹni máa padà sí àbúrú mo kí bàbá wa ọ̀làdẹ̀jọ́ ọba tó dá yín lọ́lá rí májẹ̀ ma padà sí àbúrò mọ́ kí alága wa honorable Allah akbar àmàgbà ẹgbùrú lẹ́gbà wọlé akíyín honorable tragedy àwẹ́rẹ̀ bàbá tó bímọ náà ní mo kọ́ ọmọ alhamdulillah ọlọ́run ní dójú ti yóò ààyè náà sì ní bàjẹ́ ọlá ẹ́sà sí orí dáadáa àti tóbi ọlọ́run mo wa bàbá alùbárkà ọ̀gá tí a fi sàdọ́wà fún ni pé inna allaha yumsiku samaa wàlà arda an tazula sánmà àtìlẹ̀ táwọn òyí òsíjọ́ kan tí agbójú òkè sáàrí sánmà kìí ṣe wípé kọ́yẹ̀ ní ọ̀rọ̀rùn ọlọ́run ló mú dúó tí ọ̀jẹ́ ọyẹ̀ ọba la fi wá bẹ̀lọ́n fún bàbá wa alága fún gbogbo United Imam ti gbogbo lẹ Ìkirè kọwọlá pẹ́yìn náà yẹ ń gbà kankan ní DSC èyí tọ́lọ̀hún máa ṣe nígbàgbé èèyàn bá ṣe tó náà làmìwẹ̀ náà ṣe máa ń ní máa tó bọ́yá yọ́ padà sí mí tó yàtọ̀ sí dáadáa tí ń ṣe bọ̀ níjọ́ àwa kí àbáyín lórí dáadáa tí a máa ń bá wọn ẹni ọlọ́run tọ́lọ́run bá gbé àmì wò tó orí ẹ̀lába yìí ẹwà ayẹ̀ náà torí ń jọ mi a máa mú ìmá ní akọ èyí ó lo ìmá ní akọ mọ́ bá yẹ́ sẹ̀dé mọ́ bá yá tí tọ́rọ bá wá ń pọ̀ tó yẹ ni wọ́n máa rántí ah, yọ́ bá bá ìmáni jẹ́ ọba tí ó jẹ́ kí máa nìyàn bàjẹ́ ọlọ́run ní jọ bàjẹ́ lẹ́lẹ́wà ọmọ ya wa náà tí ó lọ sáájú wa ọlọ́run wọlá ní oṣù kẹyì ẹni dáadáa olàmà wọ́n sí tí wọ́n náà dẹ̀ máa gbìyànjú síbi dáadáa gbogbo tí wọ́n ti ṣe ní dáadáa ọlọ́run àbẹ̀ ọjọ́ wọ́n bá ní dáadáa níwájú rẹ̀ ọlọ́run èèyàn wá lè wà láyé olóbi tọ́pìkì tí wọ́n fún mi pé wá máa sọ kọ́mọ́ níbi tí èèyàn ó kù sí yóò níbi tí èèyàn ó kù sí ibi tí wọ́n bá kù sí ọlọ́run wọlé ìtawà mọ̀ wọ́n ní dáadáa bá ní yáfi wọn láti tóbi ọlọ́run mo kí ọ̀rẹ́ mi pàtàkì tọ́rọ àwọn ẹni máa tún yẹ̀ mí wó dáadáa tí a bá ti kó wá sí ọ̀nàrígbò ìsàlá ìmá máa pè mí kódà pípé wọn ní èsì sọ́dún ọ̀pọ̀ jùlọ alájì arìmìyà lọ wọ́n gba wájú alájì arìmìyà ní èsì sọ́dún yìí àwọn alájì wa ọ̀nàrígbò wa ọmọ tuntun sẹ́rí kíkọ́ sàràkí bàbá wa olóyè Sàràkí àjí tí gbogbo lẹ Ìkirè ọba tó ṣe yín dáadáa ọlọ́mọdé ẹmà padà sí àbúrò èyàn máa ń fẹ́ nǹkan jọ mi tọ́lọ́run lè má fún tí ò ní mo rí tọ́lọ́run fi ṣe fún àwa pé èyí tọ́lọ́run ṣe orí ló fi ṣe tí èyàn bá ti wá gbà fún orí pọ̀ lọ́dọ̀ báyìí orí ọpọ̀ lọ́dọ̀ ọlọ́run gbogbo tó wá fi pamọ́ fún ní dáadáa ọlọ́run ọjọ́wọ́ èèyàn tẹ́ ọlọ́run ní dúró ọlá àti tóbi ọlọ́run gbogbo àwọn àlùfáà mi ńláńlá ní máa dákọ ọlọ́kọ̀ kan iṣẹ́ tọ́lọ́run fún sí ti tó ọlọ́run bá ti gbogbo ọ̀nà tọ́lọ̀ ń gbà tó wá sí kẹ́mí fún yí yàtọ̀ fẹ́ yìí ọlọ́run má jẹ́ nǹkan ọba jẹ́mbẹ̀ ọ̀ alfáà wa tí wọ́n ń darí ìjòkó òkì ní pàtàkì jùlọ tọ́rẹ́msì lẹ́mí ìjòkó tọ́rẹ́msì ọba dá ìjòkó lè dá òkì gbogbo yìí tẹ́ fi kíá kò sí ìta tó torí wá gbé ń gbogbo ìtẹ́ fi pán alé kò sí ìta kápá àwọn alfáà wa lẹ̀ ń kì àwọn lẹ̀ ń pán alé àwọn ni wọ́n ní ṣẹ́dá tó dà ọlọ́run gbogbo tó wá jápàlé tó ṣe fẹ́yìn náà ọlọ́run ní jọba jẹ́ ó kí gbogbo ẹ̀yin alfáà mi gbogbo tí àga yín wà níwájú iwájú ni ọlọ́run ní sẹ́nìkọ̀ọ̀kan wa kò ní síwá lérò ẹ̀yìn mo kí àwọn ìyá wa ọ bẹ̀rẹ̀ látorí mọ̀álímà wa alájà wa samra alábí jọ́ọ̀dá akíyẹ́kú iṣẹ́ ẹ̀sìn ní gbogbo ìgbà ọlọ́run níjọ́ rẹ̀ yíò ẹ̀yin ìyàwó ní bínú ẹjẹ́ ń fẹ́ nìkan kí wá kó gbogbo ẹ̀yin ìyàwó pọ̀ ẹ̀yin bí èyàn rántí inú àdúà ẹni àdúà ni léèyàn rántí ẹni àdúà ni ẹfì jókòó yìí náà wá nígbà débí ẹ̀yin náà làbá tẹ́ẹ̀jáwà tí ẹ pè padà sẹ́yìn nígbà bá yọjú tàbá ríyàn ẹgbẹ́ yọ padà sílé ni àrí. ìyá wa ọmọ tuntun dáadáa yán ma lọ wájú inú lé náà ní bàjẹ́ o ọwá fi bẹ́ẹ̀ sàdúwà fún gbogbo ẹ̀yin ìyá àlùbáríkà tí ẹ jẹ́ pé gbogbo ìgbà ní a máa rí yín náwọn àjókò àlùbáríkà báyìí gbogbo tọ́lọ̀ ń ṣe fún yín ní orí pátá ó bẹ̀rẹ̀ lórí ọmọ ọlọ́wọ́ àbíọ́ ẹ̀ ní jẹ ìbàjẹ́ wọn àlùbáríkà gbogbo orí tó ṣe fẹ́ nìkọ̀ọ̀kan yín lọ́mọ ọlọ́run ọjọ́ pọ̀ tí ó wà sójú yín tẹ́jẹ́ tẹ́jẹ́ ọlọ́mọ́sálá ìsìbẹ̀ ọlá àti tóbi ọlọ́m mú kí gbogbo ẹ̀yìn bàbá wa níwájú ọlọ́wọ́ bá kí ọwọ́ adé bá ibi ọlọ́run ní kójú ọ̀hún ṣe yí má yìí ibi àlùbáríkà ni o ìgbà míì ẹ̀mọ̀ pé tó jù bá ti dé òsíbí èèyàn lè lọ sáfí pé èèyàn bá ń wòye ilẹ̀ lèyàn ma rí pé à àṣídọ̀ ti wà ní ibi mọ́ wà yìí abáyín dúpẹ́ àyè ibi ní kójọ ọ̀hún kọpa yín má bí mo ìfòjò wé ní pé ìkẹ́ lójò ìkẹ́ ọlọ́run kódà nínú ànábì ni pé tí bá ń rọ̀ ànábì máa bọ́ta yọ bọ́ta yọ pé kí ọwọ́ òjò kọpa wọn láti fi gba ìkẹ́ ọlọ́run láti fi gba sí ara fún alájíwá ní dáadáa nínú ẹ̀ náà ni ìjókòó yìí òun ló sì kájù nínú dáadáa tọ́lọ̀ ń ṣe fún ọwá kárí gbogbo tọ́lọ̀ ń kó tí mọ́jẹ̀rìn akọ́ bà jẹ́ mẹ́ ọlọ́run dáadáa bá ní ṣe fún gbogbo ọ̀nà tẹ́dà ń gbà tọ́kọ rẹ̀ máa ń gbà wà wà sí ẹ̀yìn ọlọ́run ní jẹ́ kọ́kọ́ ìsẹ̀mí ayé ẹ̀yìn ìlọsíwájú ọ̀rọ̀ nípa ìwá Allah àti túbá káwá foríjì ọlọ́run ká túbá lọ sọ́dọ̀ Allah ọ̀rọ̀ kan tí ó yẹ kí wọ́n máa sọ fún wa nígbàdígbàdà kìí sọ̀rọ̀ tó yẹ kọ́ máa jìnà sí etígbọ̀ wa. nítìtorí wípé Ọlọ́hun Subhanahu wa Ta'ala ìgbà tí ó dá wa ó dá látara nǹkan méjì méjèèjì yìí náà ni a sì fi ń jẹ́ bí ọba síkan ìkan ò lè máa wúlò méjèèjì yìí ọláàyè ibi tí wọ́n ti mú ibi tí wọ́n ti mú yìí gbogbo ìgbà ní márùn ọmọ èèyàn ní márùn wá nínú sẹ̀mẹ̀ ayé àkọ́kọ́ inú tí wọ́n fi dámọ́ èèyàn ò ní yẹ̀pẹ̀ níjọ́ tí wọ́n dá bàbá wa bàbá ńlá wa Adam inú yẹ̀pẹ̀ ni wọ́n ti dá ọ̀pọ̀ ọ̀tàn láwọn àlùfáà wa sọ fún a lórí ẹ̀ débi pọ́pọ̀ màláíkà lọ́lọ́run rán pé kọ́ lọ bù wá tí wọ́n rí èpẹ̀ bù kò sí tó bí tẹ́ẹ̀pẹ̀ òfin gbà fún wọn níjọ́ náà òun ti mọ ohun tí ó padà ṣẹlẹ̀ báwọn àlùfáà wa ṣe sọ pé àà ẹwà bù mí wọ́n tara mi dáwọn tí ọ ma dẹ́fẹ̀ sọ́lọ̀ ìní jẹ́ ẹbù mi wọ́n náà kọ́ ẹ̀kọ́ mẹ́o mọ́yé èèyàn tí ń tara rẹ̀ dẹ́fẹ̀ tó fi sì ti pa mùsùlùmí jídí èéfà rẹ̀ ẹlẹ̀ kọ́ jẹ́ orípa tàbí rí sẹ́ẹ̀sẹ̀ fọ́mọ nìkejì àwọn tí wọ́n ṣáájú wa wọ́n èé gbà yẹ wọ́n èé gbà ó lè pẹ̀ náà ṣe ó sì dọ̀nà yẹn kémi àtẹ̀yìn ká máa kí ìsara lórí ẹ̀ bí èèyàn bá fẹ́ ti ẹ̀sẹ̀ sí àkàyẹ̀rí tó rárá mọ́tara mi dá ẹ̀sẹ̀ láfi máa ń sọ̀tàn àfọwà sánúbàṣírí kọ́ níjọ́ tí wọ́n mú látara pọ́ ọlọ́ọ̀ra epo tí máa tà ìgbà tó ta tó gbedélé tó tú orí pépò yìnyín rùn nígbà tí ó máa tú yòókù orí èkúté tó ti dòkú mbété ó jáde nínú kẹ́gì kan nínú àwọn kẹ́gì tó lọ fìdá epo ó wípé gbogbo epo tó ń lọ gbàwìn epo yẹn ọ̀dá ẹ̀kọ́ pọ̀ nínú ìtàn yìí o tí aṣíwájú wá ṣe torí pé kò fẹ́ sọ́lọ́run tẹ́mi àtẹ̀yìn fi ń nura Hassan Basiri gbé epo yìí ó yìí dànù bọ́bá sí àwìn lọ́lọ́ra o bọ́bá sí mi àti ẹni ó tún lọ jẹ́ríkà ní ìtọ́dá àwà fi lò ó ò ní fáwọn èèyàn ní tí ọ̀dá owó ní fún wọn jẹ ẹ afẹ́ lówó ẹ bí tó gbé ní àtẹ̀yìn dé pápọ̀ ṣe lọ́lọ́ lẹ́nujọ́ mẹ́ta yìí ntọ́mọ èèyàn mọ̀ wípé nira lọ jẹ́ fáwọn èèyàn ṣùgbọ́n torí pó fe fẹ́ dọlọ́rọ̀ ó sì fara ní àwọn èèyàn torí kó lè dọlọ́wọ́ ibẹ̀ yẹ kọ́ ni mo ń lọ nínú tàyí ìgbà tí san lepo wọ́n tì mọ́lé ẹni tí ń sọ ọ̀rọ̀ àsánbàsírí ọjọ́ lójú pé irú kílẹ̀ ń wá lẹ́wọ̀n ẹ̀rì ń jalè ọwá sàlàyé fún àà ó sì yẹ kó tí wọ́n ti ẹ̀ mójúkó ó ó ní tọ́bá ti ń dálẹ́ màá máa sí géètì fún yín ẹ lọ máa súnlé tọ́bá ti ń dìdájí tílẹ̀ bá ti ń fẹ́ má ẹ tètè máa jíbọ̀ táwọn ọ̀gá bá dé wọ́n máa rí nínú ẹ̀wọ̀n bí ìgbà pẹ́ ẹ̀ ilé náà ọlọ́run bá ní kẹwọn ó lóun fọwọ́kọ́ ọlọ́run òun fi wá ìṣọ́ra òun ò ní tẹ̀lé ọ lórí tó pè òun sí tọ́rọ wọn tí wọ́n fi ọ́bì yìí wọ́n ní kọ́ máa sọ àwàta àwà ń bì ká má jáde tọ́ ọba wá sílẹ̀ kò fẹ́mi tí mo jáde a jẹ́ pé mo ràn ọ́ lọ láti ṣe ààbò sí àwọn tí wọ́n gbéṣẹ́ ẹ̀ṣẹ̀ náà ní fún wa ọ̀yàtọ̀ àtẹnitọ́ ọ̀nà lọ tó fi rẹ́sẹ̀ yẹn dá àti wọ́ bákan náà lẹ́jọ́ rí níwájú ọlọ́run subhanahu wa ta'ala ọ̀rọ̀ ọlẹ̀ lábádébẹ̀ ní kọjá wọn tí àmàlẹ́kà tí wá kọjá wọn o wa títí tọ́lọ́n fi rán malakul maut pọ́tẹ̀ jẹ́ kó kọta bá táwọn bàbá wa máa ń pè ní àsàrà ìlú ṣùgbọ́n gbà tí wà dí lọ awá àsàrà ìlú ní alukoran ààrí bí ó ti dákọ àsàrà ìlú awá àsàrà ìlú nínú àhàdífì ẹni afọ̀rọ̀ hàn ibi àti bá kọ̀ eléyìí ló mọ́ àwọn afẹ́ẹ̀sìn fi gbà pé ká mọ́ pé màlẹ́ìkà kú látara ìlúmá ń tọ́ba rẹ̀ pè ní ká máa pè ní tó pè ní malakuli maut kó lè yàtọ̀ wà fáakùn malakuli maut alladhi wukila Màlẹ́kà kúta ti fi dógò tí tí ọ̀yẹ̀ yìí gbà kankan. àsìkò èmi àti yìí ni ò tí tó èsì na ẹ̀jìn wọ́n máa ti pọ́nà ti fi dógò pẹ̀lú lọ ti wa ọwá mú èpẹ̀ lọ fi ṣẹ̀dá ànábì Adam wọ́n níbẹ̀ náà lọ́lọ́run ti ní ọdá bẹ́ẹ̀ náà ìwọ tó lè tíjú ilẹ̀ kọ ọgbọ́n tí ń wí pé kọ ọmọ bù tó ọdẹ̀ orí bù wá a jẹ́ pé bá bá rán ọ pé kọ lọ pa wọn táàfi ìpè yìí dá ò ní tíjú wọn a jẹ́ pé wọn náà ní sẹ́ gbígbẹ̀mí wọn ìwọ lágbè fún ibẹ̀ là ń lọ ọlọ́run dá nábi adam pẹ̀lú ọwọ́ ẹ̀ adam ọlọ́run makalẹ̀ adam nínú tàn ó sì wà bẹ́ẹ̀ fún ogójì ọdún lam yakun shay'an mazikura tí ọ jẹ́ nǹkan kátà lè ọlọ́run kan gidi ọjẹ́ ìkẹ́kẹ́ tàà lè pé ọwà mẹ́ nínú àlàyé táwọn àlùfáà wa tún ṣe fún a wọ́n lógójì ọdún yẹn tó wà ń bẹ̀ òun lòjò bànújẹ́ nífi rọ̀pá nígbò ọdún mọ́kàndínlọ́gbọ̀n wà ní lọ́lọ́ ní òjò ní jẹ́ márọ̀ mọ́ ó jójó òdùnú náà wá máa ìgbà tó ń bẹ̀rẹ̀ sí ní rọ̀ tó pódé ìdí ọdún kan ọ̀dàwọ̀dó wọ́n ni lọ́pàá, ìtọ́mì yóò rí tí ọba ń ara Ìgbọ́ ọlọ́run ń dá kalẹ̀ fógójì ọdún yìí lẹ́yìn ẹ̀ lọ́lọ́run tó wá mú irinṣẹ́ kejì kún. Ẹ̀rùpọ́ lọ nílámúyà kún ṣe anmazikora. Ìgbà mọ́kalẹ̀ kọjẹ́ nǹkankan tí ẹ̀rí pé ní tí àkọ́kọ́ tàà fi dá inú ilẹ̀ láti wá mú ẹlẹ́kejì sánmà ló ti wá ọlọ́run nígbà tó wà ń bẹ̀ tógójì ọdún yẹn fànáfà sátò fíhì mẹ́rùn róòhì ọlọ́run ní lẹ́yìn ogójì ọdún ọlọ́run lè mi ọlọ́run wá tó fẹ́ ẹ̀mí mi ẹ̀mí tọ́lọ́run ọlọ́run mi ni mo fẹ́ sára Adam ọlọ́run nígbà náà ló tó dẹni tó ní etí ìgbọ́ràn ló tó lójú ríran lódó lọ́kàn táà fi ro nǹkan nígbà táà tí ìfẹ̀ mi wá táà tí ìfi sílá lámúyà kó ń ṣe ìhán màdìbòrà ọ̀dẹ́ kankan tẹ́lẹ̀ pé nǹkan méjì táà fi dá wa ní gbogbo ọgbà tí èyí jẹ́ mú ní sámà tí bá ń rò wá wọ́n máa rò pé màlíkà ni nínú wàrí èyí tí fi dá wa láti sánmà onírò wáyé nígbà títí lẹ bá dé adẹ̀ méjèèjì ò sì lè ara wa ó bẹ̀rẹ̀ wípé kò sẹ́nì kan dá tẹ́ẹ̀ bá dáadáa lọ́dọ̀ bẹ́ẹ̀ náà lẹ́bàá kùjẹ́kùjẹ́ mẹ́lẹ̀ yí bá rí bẹ́ẹ̀ ọ ń sọ fún wa wípé ọdọ̀nà yẹn ká máa ronú kí ohun tá a lè fi fọ́ wa náà tọ́rọlọ́wọ́ ò ní ìgbà wa ìtọ́lọ̀ máa ń gbà ní dáadáa tí a ti gbọ́dọ̀ gbé ẹ̀ àfi ká gbọ́n dànù agbọ́dọ̀ má gbogbo wa láti já sínú ẹ̀ṣẹ̀ yìí kulubuna adam khata'un wa khayru khata'ina at-tawwabun anábi ní gbogbo ọmọ anábi adama pátá ó ti kó rẹ̀ náà kọjọ́ rẹ̀ lẹ́wọ̀n ọ̀sọ̀ wípé àyàfi mi oní gbogbo ọmọ ànábì Ádámà pátá lálásìsẹ́ gbogbo wa lálásìsẹ́ àtàwà àgbòrò ṣùgbọ́n ni tó dáa nínú alásìsẹ́ olẹni tí bá lè túbá ẹ̀ṣẹ̀ olẹni tó dáa ó fẹ́ wípé kọ̀sáburú nínú pé wọ́n bá èèyàn pé ọ́sàtìsẹ́ tọ́rọ àti ní gbogbo èèyàn ní kíní alásìsẹ́ yìí ṣùgbọ́n gbà tí èèyàn ọ̀dà aláburú nínú àṣìṣí ẹ̀ òun ni kí èèyàn má lè wá foríjì ọlọ́run lórí kíní lórí àṣìṣí ìgbàyẹn lè yán dẹ̀lẹ̀ burú gbogbo ẹni sínú àṣìṣe kódà ó dórí àwọn ànábì ọlọ́run àwọn náà ma wọ́n má ṣàṣìṣe tí wọ́n bá ní ṣe àṣìṣe ní àní máa ríbi sáwọn náà tí ó wá foríjì ọlọ́run àwọn ànábì ọlọ́run náà ma máa wá kíni wọ́n ma wá foríjì ọlọ́run ẹni tí wọ́n dẹ́ tí wọ́n rán sí wa gan kí sànábì wa Muhammad olóhun máa ń wá àforíjì ọlọ́run lójúmọ́ tí wọ́n bá bá òun ká nínú àgbàwá mi ò ní a máa pọ́gọ́rùn-ún tó wọ́n fi wá foríjì ọlọ́run ó ní nígbà míì a máa jẹ́ àádọ́rin ìgbà lójúmọ́ ni o nígbà alèmí àtẹ̀yìn wà sí ẹni tí a sì tún ti sọ fún wípé àti dárí ẹ̀ṣẹ̀ tó ti jẹ̀ṣẹ̀ ṣáájú àtèyí tó tún ṣe lọ́wọ́lọ́wọ́ ọlọ́lá ti darí ẹ̀jọ́ tó ti bẹ́ẹ̀ ọwọ́ foríjìn ọlọ́run àwọn ànábì ọlọ́run lógo wọn ni ìmá wá àforíjìn ọlọ́run ẹjá mú látorí bàbá wa ànábì Adam ṣẹmọ̀ pọ́lọ́hun ti ẹ̀ ṣàfihàn ọdá pa kan nínú tafsiru lọ́dún yìí gbàtà ń sọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run ulul azim tí wọ́n jẹ́ ẹni tọ́lọ̀ mú ẹ̀mí wọn dúró dáadáa táwọn kanú àwọn àlùfáà wá gbà pé gbogbo àwọn ọlọ́run ní azim àwọn tí wọ́n wá nínú ọ̀kẹ́ mẹ́fà lé ẹgbàájì ẹgbàájì lé ọdún ọdún lé mẹ́tàlá àbí mẹ́ìnlá márùn péré nú wọn o ni wọ́n gbà wípé jẹ́ olùlà azim àwọn tó jẹ́ pé máa lọ báyìí wọ́n sì lọ́wọ́ wẹ̀yìn ọmọ ẹnu àwọn ànábì ọlọ́run tí wọ́n wẹ̀yìn irú ẹ̀ Adam wà ọlọ́mọ ọmọ gbé wá fún apẹ́fà aṣọ Ádámù rọ́bà ó pàdà wá ọlọ́run lánàá bí Ádámù ṣe èmi ọlọ́run ọba ẹ̀ ọ̀sẹ̀ mi pàdà wá ọlọ́run ní mo sì jákulẹ̀ ọjákulẹ̀ nù jánàbí ọlọ́run ṣùgbọ́n mú ó mú kúrò ní àlìjánà ọjà wá sáyé ẹwà wọlọ́run ibi tó fẹ́ràn àwọn ànábì ọlọ́run sínú Ibi tó fẹ́ràn ẹni tí máa túbá nìyẹn o, kọ̀sẹ́sẹ̀ tó tóbi tó lérò wípé sọ́nà ti lè gba túbá ni, kò sí. Ẹ̀ṣẹ̀ tó tóbi jù lọ́dọ̀ Ọlọ́run ò lẹ́bọ. Bó ṣe rí yẹn, Ọlọ́run a máa gba túbẹ̀ téèyàn bá kúnlé lórí. Tí ẹ bá gbà ní kílẹ̀ sí wà sí fẹ́lẹ́gún sí, gbẹ́kọ̀ àgbà ìsìlámù.

òsìn tó lè ti yẹ bọ́ pò fún yàn àbí kéèyàn wá foríjì kọ́ mọ́ dìbí ẹ̀ máa ọlọ́run ọ̀sẹ̀ àwọ̀ ọlọ́run ọlọ́run nítorí kí ọlọ́run lẹ́mí ọlọ́run ìṣtàbà mo tún sàálẹ́ta padà Ọgbà túbà rẹ̀. Fàtàbà rẹ̀ yìí. Ọlọ́run ni mo gba túbà Adam, mọ́dẹ̀ fọ̀nàmá. Ah, ọlọ́run, mọ́sànlá ìgbà túbà ẹni kọ̀kan wa. Wọ́lá oṣù ìbùkún tá wà ń bẹ̀ yìí, gbogbo àyè ibi kálùkù wa ti sí ọlọ́run. Èyí tá a mà àti

ètò òfin ní jìyà nulé àfitọ́ lọ pa omi àgbàwà méjì tọ́ pa wálé lòfin ní ni afẹ́rẹ̀ ní àfẹ́ ó jìyà ní tàà bá fi ó jìyà ní jù níwé tí ó ṣe tí òfin ní jìyà àgọ́ fún bìkan ní ọmọ tàà bá fẹ́rẹ̀ àgọ́ fún ní láti wọ́ níbi ọba ti jókòó àyàwó anẹ́mọ́sáàbà sí rẹ̀ dáadáa níbi ọba ti jókòó sàmùkọ́ bàbá wọ́n ti mọ̀ wípé lógo eré àlọ́dọ̀ àwọn bàbá wọ́n mọ̀ sáré ṣùgbọ́n mọ̀ pé ìyá lè mọ́fẹ́ ẹ̀nà wọn wọ́n tó máa súnmẹ́yìn ẹ̀nà wà tí ń jẹ sí rẹ̀ wá jẹun rẹ̀ o ajẹun ẹ̀ o ọba ti jókòó tí ọ fọwọ́ sí oúnjẹ bẹ́ẹ̀ ọwọ́ lẹ́gbàmú ọgbà pé ọmọ jẹ́jẹ́ ṣùgbọ́n ní sáà bá nífẹ̀ẹ́ sàbẹ̀rẹ̀ àwọlá ọba sẹ̀wá àwọlá tún júwe tí ó sì kíni ọba rẹ̀ ló tún júwe sádá mọ́ ọlọ́run ló júwe fún pátàlá kọ́ ádámù mi rọ́bì yìí tẹ́lẹ̀ máa Ọlọ́run lọ́dọ̀ ọba Ádámà, ilẹ̀ Ádámà ti kọ́ àwọn gbólóhùn tàà fún tó fi wá àforíjì tàà fi gbàtúbà rẹ̀. Ọlọ́run mọ́sára ìgbàtúbà ẹni kọ̀kan wà. Àwọn ànábì Ọlọ́run nínú àwọn náà máa ṣẹ̀. Ànábì Nuh òun náà wá foríjì ọlọ́run ṣùgbẹ́sẹ̀ tí wọ́n ọjọ́ tí ọjọ́ ti ti wá wọn ọjọ́ ti a nǹkan mí ìtawọ̀ ma wò pé a wọ́n tún fẹ́lẹ̀ yìí mú ma jẹ́sẹ̀ tí a àpójúwe kan nírú àtìtànẹ́dùwà Muhammad sádọ́mà gan tó fi sàpójúwe sádọ́mà lè ẹ̀ṣẹ̀ rẹ̀ ní pọ́ jẹ́ èso gan lè dé tí ọba sí ma ọlọ́run bẹ̀ látara tọ́lọ́run fi ó ṣẹlẹ̀ ṣùgbọ́n torí pọ́ ti pá láṣẹ bọ́ bá padà jẹ́ náà ó ti dẹ̀ṣẹ̀ fún bọ́lọ́run ṣe pàwá náà láti àwọn nǹkan bá apá àgbọ́dọ̀ sí nígbà ṣe kọ̀tẹ̀yìn ọlọ́run ṣùgbọ́n torí wípé àlò ìtọ́sọ́nà ti fún wa ó ti lọ́rùn wa níwájú ọlọ́run àpéjúwe irú ẹ̀ṣẹ̀ àwọn ànábì ọlọ́run tó yàtọ̀ sí tiwa àwọn kèfèrí Mákà àwọn Quraish wọ́n ń bú ànábì ìpáwọn olè gbà Islam lọ́wọ́ ẹ̀ tọ́rọ àwọn tó kójọ àwọn èèyàn kan tí wọ́n ò tí wọ́n lásù sí ní ànábì sáà ń ọ̀rọ̀ wọn ọwá ni Abdullah ibn Umm Maktum olówọlé afọ́jú sí ni bàbá yìí inú àwọn tẹ́ fi ń bú ànábì o ni bàbá yìí náà wá yóò dùn má nẹ́bì inú pọ̀ tí kankan núrú ọ̀bá wáńgbà kí wọ́n bá a máa fi bú ṣùgbọ́n Abdullahi wọlé ojú ànábì kúrò ọkọ̀rọ̀ ah, ọba sì máa ń wà lásìkò yìí ẹ̀yin jẹ́ fi ń bú àti òfin gbà síláàmù náà rí ọ̀wà má sì sí ìdé ní ìsìn ọlọ́ni àbásá wọ́tàwọ́lá wà náàbì orojú kókó ó tún pẹ̀yìn dà gbójúkó nígbàtí ọkùnrin afọ́jú ìkàndé wà bá ọ̀ tí àwọn pé tàlùkùránù bá jẹ́ àdáwọn wà náàbì ni ọyọ́yọ́ lé ipò mẹ́ àbí ọyọ́yọ́ ọyọ́ yọ́pù tọrọba rẹ̀ fi bú ni ṣùgbọ́n kèé sàdáhùn ọwọ́ rẹ̀ gbogbo tọba rẹ̀ sọ fún pátá olówà náà alùkùrà ọlọ́run ló ṣùgbójú kókó wọ́tàwà láwúgbójúkó àjẹ́ nítorí afọ́jú tó dé wá bọ́ wọ́n ma yùdì rí ìta ọmọ bí yìí tó ọ́sàpọ̀ mẹ́ẹ̀sì ẹ̀ bọ́yá wọn tó sí ìwẹ̀wò ní gbọ́tẹ̀ tí wọ́n mọ́. Ọmọ ọba wa di ẹ̀sẹ̀ fánàmì nínú ẹ̀sẹ̀ tí ẹnu. Èyí ò làwọn alfẹ́ẹ̀sì máa ń pè ní Khilafu Aula fi Ilmila, ẹ̀sẹ̀ àwọn ànábì ọlọ́ni. Kéèyàn ó ṣe tó jẹ́ pé ló fi dáa jù, tó bẹ́ẹ̀ jẹ́ pé nínú mọ́ ọlọ́ni kí èsè anábì Nuh òun náà wá foríjì ọlọ́run kí ní ìbòlọ́wà ìbòlèmí àtẹ́yìn fẹ́ fà foríjì sí táà máa wà anábì Nuh máa wá foríjì ọlọ́run kódà ó tún wá ti aná ma onírọ́bì gùfìrìlì kí a lè sẹ́sẹ́ ṣùgbọ́n wọ́n máa wípé yóò kù bọ́gà bá dúró ní ìjọ tó freedom tí rò yẹn ráà kìníkà pé bá lọ sífà ìyẹ kò ní ríbi tó ti ṣe ń tó kù díẹ̀ ṣùgbọ́n dáadáa lọ́pọ̀ jù ní fi ń fi dáadáa ròyìn ẹ fi dáadáa kò ní ríbi tó ti ṣe dáadáa sọ́gà èèyàn lè mórí bọ́ lọ́dọ̀ ọ̀gá ẹni ẹni ó dá wa tọ́jọ́gà wa òun náà lọ́lọ́m a lè mórí bọ́ lọ́dọ̀ ẹ̀ yóò níbi tá ti máa sẹ́ ìlọ́mọ̀wà ànábì ọlọ́run tí wọ́n fi máa wá foríjì ọlọ́run rọ́bì kìfìrìlì wàlìwàlìdáyà ànábì lóhùn náà lóhùn ní sàdúrà yẹn ìlàwọ̀ àfẹ́ ti fi gbà pé ìwáforíjì ọlọ́run àdúrà náà ni ọlọ́run ọba mi ò dáríjì ní ànábìnú ònà tún bá ń dáríjì àwọn òbí mi méjèèjì wọ́n náà kẹ́kọ̀ọ́ mẹ́wọ̀n ẹlòmí inú wa àdúrà tí ẹnìkan ní máa rántí ó sì níyà lọ́run oní bàbá ìtọ́wà dúódè ní ìgbà ọba di ogún ogún ogún ọdún tíyà tí ó ti jáde láyé ọ̀yá gbogbo yìí 20 years kìíní kan remembrance àbẹ́yẹ́ yìí ya padà ó sì ń sàdọ́ ọ̀ràn ti ọmọ méjì tó ń ṣe gan ẹ̀ṣẹ̀ mí ni ó tún jẹ́ fún ìgbọ́ bá ń sàdọ́ náà ni wọ́n gan ní ń retí ní ń retí ikọ́ sọ̀rọ̀ àforíjì fún ìyá àti bàbẹ́ sẹ́lọ̀n tóbi lẹ́nu wa ní bá àbámọ̀ ní lárúbáwá awì yorùbá ọlọ́run bàndáríjì bàbá mi ọlọ́pàá dáríjì ìyá mi bá ń kẹ́ wọn iṣẹ́ ń rán ọnu tó bá tún lágbára sọ́dákà o lè ṣe irú lẹ̀ tí èrè ìdìwánù láì tí wọ́n rà tí wọ́n tí ìdìvẹ́lọ́pù yìí okú ẹyá ẹ̀bà gbé mọ́sí kan sórí ẹ̀ kódà sọ pé abọ́ ọkọ́kọ̀ yẹ́ sí akọ̀sí ni wọ́n kọ́ sí pé akọ́masásí níran ti màmá mi báyìí kò sí ìwọ̀n mẹ́ ìntòbùdù sọ́dà káàfi fànẹ́ ìmáàrí ọlọ́run níbẹ̀ bá sàfihàn sàárà yín ọlọ́run ní máa ń dàlá rẹ̀ kò sí nǹkankan kọ̀kọ́ torí ọmọ pẹ́ mi wá ṣe rí káwọn tí ń bù káàtà sí sádàkọ̀ ó lè máa rí nǹkan jẹ tó bá ní kọ̀rọ̀ ni a máa fi ṣe ẹni tí ó rí sádàkọ̀ ò ní tó nǹkan gbogbo wa kí ní ṣe sàárà nǹkan ló ṣiṣẹ́ lára wa èyí tí wọ́n rí wa máa fẹ́ràn ọlọ́run ní òsì kankan ìyẹn náà anábìnú ọlọ́lọ́wọ́ ọba mi ò dáríjì mi wáliwáli ìdáyà àwọn òbí mi méjèèjì náà bá ń dáríjì wọn owó ìsẹ́ alájẹmúra ó tún rántí àwọn mí oníwálìmọ̀ ń dàkálà bá ìtìyà gbogbo ẹni bá jẹ́ ara mi tí ń wọnú ilé mi yìí tó gbà fọ́lọ́m tí ń sin lọ́m bá ń dáríjì ó tún wá ní wálìlì mú mi nínà ó gbọ́ àwọn olùgbàgbọ́ òdodo lápapọ̀ ẹwà náà bínú ẹwòjó ti sàdúwà ó sì ti àná àmà ó ní gbogbo àwọn tí a ń bá gbàgbọ́ ọlọ́mbà wọ́n Ẹnbá ya lábòsí tí ń sẹlọ́n tí ó lè wá foríjì kó túbá kò sí tí ó lè kún fún tọ̀hún ju ìyà lọ. Ọlọ́mọ jẹ wá ń yàwó. Anábì Músá òun náà wá foríjì ọlọ́run. Ó ní kọ́lá rọ́bì ní Zọ̀lámtù Nàfsí. Ìní Zọ̀lámtù Nàfsí. Fàgbẹ̀fẹ́rí lí. Ó nírí ọba mi ò mọ́ sàbòsí síra mi fàzùfẹ́rìlì ọlọ́run dáríjì mí jẹ́gbọ́ wá foríjì ọlọ́run ọlọ́run ní fágà fara láwó nígbò tí wá foríjì èmi ọlọ́run èmi ọlọ́run mọ̀ dáríjì innahu huwal ghafurur rahim anábì Ibrahim òun náà wá foríjì ọlọ́run nígbàtí ń sọ̀rọ̀ ọba tí ń ṣe lóore ọlọ́ba náà ni wàlàzí àtìmáwù ọba tó jẹ́ pọ́dọ̀ rẹ̀ ni mọ̀ ń pọ́njúmọ̀ ìmẹ̀yìn sí kí lọ ń wá lọ́dọ̀ ọlọ́run ó ní tí mọ̀ ń wá ní pé áyí yájú fíra lè kọ̀ sí àti yáó ma ti kọ́dárí ẹ̀sẹ̀ mi jì mí lọ́jọ́ tí ọba ń ṣe ẹ̀san lórí iṣẹ́ tí gbogbo ọmọ èèyàn sí ọlọ́mọsàlẹ́ wa anábì Yunus òun náà wá foríjìn ọlọ́run ọ̀nà tó náà gbà wà ní pé ó ní la ilaha nígbà ọgbọ́ sínú ẹja ọlọ́ni ìwà nábì rántí bàbẹ́ ẹlẹ́ja

wọ́n wá ń wá kiri wọ́n bá rí wípé ọkùnrin ni Yúnúsù lẹ́lẹ́sẹ̀ sílẹ̀ ọ̀wá sí sáàtẹ tààbá yọjáde inú ọkọ̀ ojú omi kọjọ́ nìkan ni ó bomi lọ gbogbo wa ni ó jẹ ká bomi lọ Ọlọ́run sì fẹ́ jẹ Yúnúsà níyà sísákúò lọ́dọ̀ àwọn ta ni wọ́n máa ṣe wá sí fún tọ́sákúò ẹlòmí inú wá sákó ọlọ́run dá sí kiri ti máa ṣe wáàṣì àwa ní òṣòwò kiri àbásálẹ̀ èkó ọlọ́run ní o ọlọ́run nínú òkùnkùn tó náà ni ò ti gbàgbé èmi ọlọ́run ọ̀rán tí ìpẹ́lẹ́sẹ̀ lòun ní sọ pé láàáyí láàáyí láàáyí سبحانك إني كنت من الظالمين ó ní kò sẹ́lòmí ìta lè képe jù rẹ lọ́lọ́ mímọ́ ni fọ́ inni kuntu min adh-dhalimin mo ríra mi pé mo jẹ́ kan náà àwọn alábòsí nítọ́lọ̀ ń fẹ́ lọ́dọ̀ wa nù kọ́lọ̀ á padà sọ àwọn tí èyí ó ṣe kẹsẹ̀ áfẹ́gà fúnrúnlá kẹsẹ̀ ṣùgbà kó dúdú lọ́wọ́ rẹ kẹsẹ̀ lóhun ló túnmà kọ́lọ̀ ń gbà túbẹ̀wò àwọn nǹkan kan bẹ tá a gbọ́dọ̀ ṣe mọ́ kọ́lọ̀wọ́ tó lè gbá irú àlànábì Yúnúsù ṣe ó ṣe ìtìráàfò bizam ọgbà pọ́hùn sẹ lọ́hùn ìrọ̀ ọlọ́hùn ilé kò tó mi náà lọ́lẹ̀ mọ́ jẹ́ kanú àwọn kíni ọlọ́run ní tí ẹ bá àpàdà náà wájú tí è bá ṣe pé yúnúsà jẹ́ kan nínú ẹni tí máa ń sàfọ̀má nínú táà máa ń tẹnu tọ́lọ̀ fi máa gbà tó béèyàn bọ́ bá ń ṣe olùkìkì dásìkì fáàrù nìkan kọ́ máa ṣe ọ jẹ́ kí ìsàfọ̀mọ́ ọlọ́run ọbọ̀ lára mú gá ọmọ wà nínú tọ́lọ̀ wa ta'ala máa wò máa yànlá tí fi máa gbà foríjì èèyàn ọlọ́run ní tí è bá ṣe pé yúnúsà káànà mínàlì mú sàábì ọ wà nínú ẹni tí máa ń tàpọ̀ èmi ọlọ́run tí máa ń rántí èmi ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ìlà ìyàwó mi yóò bọ̀ àgbò ọlọ́run nínú ẹjá ní ọ̀bá máa gbé sí èdìjú àdìkẹ́ àmà ọlọ́run ní ìbá fi ìyà ń jẹ́ dópin tí èdìjú jẹ́ dójú àmì kọ̀bá díjú àdìkẹ́ àmà tó yọ ọnu ẹja olùsùgbọ́n mo wò pé kèé gbàgbé mi ọlọ́run ọmọ rántí ọmọ sàfọ́mánì ilé àtẹ̀yìn náà gbàgbé ọlọ́run ìtò ọba lè mọ́ wa tí ọba gbé alọ́ ti yọ tí wọ́n mọ̀ tí gbé alọ́ odò táàbá bọ́nú ẹ̀ tí ó gbé alọ́ tọ́lọ́ yọ wa tí yọ òní kí ìrántí ọlọ́run máa pọ̀ subhanallah walhamdulillah la ilaha tẹ́bá ń rámàlà ìyá oní ẹmọ́ wí ẹmọ́ kọ pàṣó má ẹti pàṣó lẹ́bí tó wà wọ́n mọ́ lọ́mọ́ tí ń káwọ́ èyàn fún lẹ̀ ẹ̀yẹn máa káborí ní ọlọ́run ẹbí sàúsílẹ̀ ẹ̀yẹ́ subhanallah walhamdulillah wàlá ó ní ọmọ tó kọ́ lè mà níjọ́ tí ya Fàtímà ti ń sọ fún ọkọ rẹ̀ Alì pé iṣẹ́ inú lè yí ọ̀pọ̀ òun sì gbọ́ pé àwọn kan bẹ nínú àwọn tí a kó tó gun ẹ̀sìdé tó wà lọ́dọ̀ bàbá àwọn sẹ̀pọ̀ mà nẹ́bì ní Fátímà Alì náà sì jọ mọ ẹ̀gbọ́n tàbábúrò ànábì ọwá ní kọjẹ́ káwọn ọlọ kọ́ fáwọn lẹ́nìkan tí ó máa ràn lọ nínú ilé alìmí tó ẹgbẹ́ tó fẹ́nà ẹ máa sọ ọdọ́dọ́ ànábì ẹ̀yìn ẹ̀ tó kẹ́kọ̀ọ́ mẹ́wù ìgbà tí a débẹ̀ ìyá bàbá wa alì ó ti Fátímà sẹ́yìn pé lé wọn ní ẹlọ ilé Fátímà ní lọ ilé àná ni alì lọ bọ́tẹ̀ jẹ́ pé lè ti ẹ̀ náà ni ọwá ti síwájú pé

kọ̀sẹ́kọ́ ni o àwọn obìnrin tí a lẹ́kọ̀ọ́ gbogbo òjọ́gà ni a máa fílẹ̀ fọ́kọ wọn gbogbo òjọ́gà ni lọ gbọ́dọ̀ fílẹ̀ fọ́kọ òun lẹ́ẹ̀fi jèrè àwọn ohun tó dínkù lọ́dọ̀ yín ní sẹ́ẹ̀sì tí ò pé bí tọkùnrin ọlọ́wọ̀ òdóbìnrin lẹ́rú kò sí yàtọ̀ nú yín àtàwa ṣùgbọ́n bí a ti yàtọ̀ ní wípé ẹ̀sìn tí yóò lè pé bí ti tiwa gbogbo bó ti wulẹ̀ ó kírun tó lẹ́yìn ìyá wa kẹ́ ti wà ń bi wípé ẹ ti ń kí pé ẹ̀rán ti ìgbà kan tó ti lọ tí ò pé díjẹ̀ ń pé ní ìsìn ọjọ́ márùn-ún fó ó lè lọ́dànù lẹ́ẹ̀ní kírun tí ò sí dẹ́ẹ̀dẹ́ sí jọ méje hàn kò sírun ẹlòmí àwẹ̀ méje mẹ́jọ ẹwà máa padà gbá nígbà rọmọdánù sọ́jọ́ra wọn sọ́jọ́ àwátáwà gbàdí ẹnu rọmọdánù àti wọ́tọ́ gbàdí ẹ nínú sàwálù ọjọ́ra wọn ibi tí wọ́n ti bá yí pàṣẹ ẹ̀ òun ni kọ́ ọmọ kọlọ́kọ́ kọ́ tẹríba fún nínú tẹríba yẹn ni wọ́n ti bọ́ fi dírù ẹ tó ṣe kíní tó kù pé èsẹ̀rù òun wá jókòó ló sáàrì nínú yàrá ó sùn bọ́yẹ ẹjọ́ yẹn náà fílà padà sí orí bẹ́ẹ̀dì àbúrẹ́kọ́ ní nígbà parí náà fílà tán àwọn tó padà sórí bẹ́ẹ̀dì a lọ sùn padà kíchìn ẹ lọ máa dáná sọmọ ọ̀dọ̀ ni ṣùgbọ́n lọ́hun ṣe léyìn fún yín torí ẹ̀sìn ni ilẹ̀ sí ti wá fi sọ wípé obìnrin rẹ̀ tí ó wà lìjánà ó gbọ́dọ̀ tẹríba fún kíni tọkọ nítorí pẹ́sì tó fẹ́ mú wà lìjánà kò kò pé níbi ìtẹríba fọ́kọ yẹn òun ni wọ́n ti bọ́ọ̀bù gbogbo òórùn rẹ̀ tó lọ fẹ́hùn wọ́bọ̀ fìdí ẹfóò náà lẹni tó kíwọ ẹ̀pẹ́ láyé ọlọ dáná àwótùsùn ẹni lẹ́tùn wá jíà nígbẹ̀ bá gbóúnjẹ sórí dàrẹ́tẹ́bù náà bó sì sórí ayaya orí ẹni ní bí rúta wá àwọn ọ̀nàrẹ́bù ni ó ń dání tẹ́bù àbí? àhá <laughs> orí ẹni ní tàwọn ọmọ kéwọ́ orí àwọ̀ àṣàmà ní ànáni dání tébù tọba ti gbé bẹ̀ tán ẹ̀yìn náà lẹ́tùn wá jíà abẹ́ẹ̀kọ́ ni yàwá ọmọ tuntun ah, alájí oúnjẹ yìí ti dé ìrìtẹ́wò a tún lè máa tó sọ pé ramọ̀ ń bọ̀ ẹ̀ẹ́tùn lọ ẹ̀ẹ́tùn padà pé ọjọ́ mọ̀ tí ń lọ alájí abẹ́ẹ̀kọ́ ni àlìjẹ́nà lẹ wà ẹ̀ẹ́kẹ́rù ọlọ́wọ́ sì jẹ gbogbo yín àti àyàwó ti a náà ọlọ́run jẹ wọ́ ẹ̀yìn ṣe bí àwọn kan tí wọ́n kàn gbo ọjọ́bá pé wà lágì oúnjẹ ẹgbẹ́ ń o aha ok two oúnjẹ ẹgbẹ́ ń kíṣẹ́ ọba ṣe tán ẹlọgbé o ọlọ́mọ́sàlẹ̀ ìsànú wa ọjọ́ ti lé wa bá títẹ́ ìsìnrán mi ìyàwó Fátímà ọwá béèrè lọ́dọ̀ ànábì onírè ànábì ó fún wa lẹ́ni tí ọmọ bá mi ṣiṣẹ́ wàhálà yìí pọ̀ ah, ànábì lọ́dà mo lè fọ́ ṣùgbọ́n rántí ipẹ́ ni tí ń fọ èèyàn bí ilẹ̀ náà ni kó tó máa jẹ́kọ̀ọ́ fún àwọ ìmọ́kùnrin torí pọ́ ọgbọ́mọ́ ọ̀dọ̀ lọ́wọ́ àdìsẹ́ tí ó pa ó dìle lórí ìjà ọlọ́fọ́ ni ọ̀n fọ́bọ́lọ́ ó ti ká sọ ti kọfọ́sọ́ tó ń gbowó lé lórí nù èyàn bí rẹ̀ ni bọ́lọ̀ sí sáyé ti ẹni o náà fẹ́ jókòó kọ́ máa kásọ ti èèyàn lọ́rùn ọlọ́run lọ́kọ́ pé wọ́n kásọ fóun ni àánú ẹ̀ gbọ́dọ̀ sí ọ̀ ọlọ́run lọ́mọ ànábì lọ́mọ yá rẹ ní ọmọ ọdún ẹ tọ́lọ́run fi sọ́dún ẹ ọlọ́run sí sábẹ́ ni. anábì ní gbogbo ẹni tó ma ya rẹ̀ kan bá ń bẹ lábẹ́ obìdórí ọmọ sẹ́ obìdórí ọmọ kéwú ẹ máa fún ajẹ́ nínú tẹ́ ń jẹ ẹ máa fún awọ nínú tẹ́ ń wọ ẹ ma la ń tápa wọn ọ̀ká ẹ ma làbọ̀ wọn lọ́rùn èmi làfá rẹ̀ ọ̀yá ó gbé kan lọ ó gbé tiẹ̀ lọ ó tún ló gbé tiẹ̀ ó kan ìwọ̀ wá ń yábọ̀ àfá àwọn àfẹ́ ìgbé nǹkan ọmọ kí lọ́wọ́ gbogbo ẹ̀ ó rú ọwọ́ ó tún fi yín ọlọ́run ó o anábì nílò ní ó ṣe máa rẹ̀ ní ó máa rẹ̀ wọ náà ó ní ṣùgbọ́n ń fún ọ ní nǹkan tó jẹ́ pé bọ́ bá ń ṣiṣẹ́ ó lè máa rí ọ́ ṣùgbọ́n òní màlá rẹ̀ torí tí èèyàn bá fi lè ní adùn ìgbàgbọ́ tádùn ìgbàgbọ́ bá lè wọlé ayé èèyàn kò sí tí lè tí èèyàn bá ń ṣe tí ó lè fún yàn lábẹ́ takólì tó rùn mú adùn gbàgbọ́ ní abẹ́ pàánù làwà wà mí tí agán tó ṣe jù tí lọ adùn gbàgbọ́ lání ní kálùkù fi jókòó bẹ́ ń pa pé a mọ̀ pé agbàlada ẹni tó jáde kó ònú èsì ojókòó lábẹ́ pàánù ó ń gbóná ma kò pò mẹ́ adùn gbàgbọ́ a ní fún ọ léèyàn tí ó lọ máa ràn ọ lọ ṣùgbọ́n fún ọ ní subhanallah wàlá wàlá Allahu akbar Allahu akbar túbá àti ìwáforíjọ ọlọ́run méjèèjì a máa padà jára wọn ṣùgbọ́n tá a bá fẹ́ yà wọ́n túbá òun ni kéèyàn kábàámà lórí tí èèyàn ti ṣe ṣáájú kó sì síra kó ń bi pé òun ò tún ní padà sí má láyé òun tó ń ṣe lọ́yìn àti tó ń tún ṣe lọ́la túbá nìyẹn ṣùgbọ́n ń sì gifá òníká sọ pé astagfirullah mọ̀ wá kí ni mọ̀ wá foríjì ọlọ́ ohun tó sì yẹ kẹ́sẹ̀ mi àtẹ̀yìn kó dúró dáadáa lórí ẹ̀ òní mi máa wá foríjì ọlọ́ tàbá wá fẹ́ kẹ́sẹ̀ wọ́n lè dúró dáadáa lórí mi máa wá foríjì ọlọ́run aláwọn kankan tá máa ṣàgbéyẹ̀wẹ̀ àkọ́kọ́ òun ní kẹ́nìkọ̀ọ̀kan wọ́n pàtàkì ládàá nídìí ẹ̀sìn gbogbo ọgbà tí èyàn bá ti pàtàkì pé ládàá ìfẹ́kọ́ bọ́ ládàá mi ìfẹ́kọ́ kó sì gbé èyàn ma dún rí má bí ma wá lọ torí tẹ́sẹ̀ èyàn ọba ti rá foríjì náà yóò àkọ́kọ́ nìyẹn ma ní fílì wípé mọ̀fẹ́ gbàládá mọ̀fẹ́ ìwé ìta níta fi wádìí báàbá ti wá pàtàkì túbá gbogbo ládà náà yọ ma dà ẹkẹ́jì báàbá ń sọ̀rọ̀ pé túbá yọ bà wà lára mú agbìyànjú àti máa sá fún ẹ̀ṣẹ̀ a máa kọ̀yìn sí ẹ̀ṣẹ̀ dídá ẹ̀kẹta òun ní kémi àtẹ̀yìn ká máa mà dájú pọ́lọ̀n subhanahu wa ta'ala pé ọba tí máa gba túbá lè ṣàgbọ́mẹ́yìn ọba gba léyìn gbọ́ èyàn lè túbá lọ́sọ́dọ̀ ọlọ́run subhanahu wípé bí mọ̀ márùn-ún sí rèé tí ẹ̀sẹ̀ fi máa rọ̀ mí lọ́rùn láti dá kódà kọ́ jẹ́ ọ̀rẹ́ kan ọlà ń bá rẹ̀ tẹ́sẹ̀ yẹn fi rọrùn kí ìtúbá ó lè máa rọ̀ alọ́rùn àkọ̀ síṣẹ́ àti jìnà sí ààyè yẹn àti irú ọ̀rẹ́ tí a ń bá tàbá rìn ìtọ́sẹ̀lẹ̀ karùn-ún òun náà ni muraqabatun nafs àwà gbọ́dẹ̀fẹ́mi wa tí ó máa bá ní sọ́ọ́ bàbá ṣe lágbára tó àti bàbá ṣe ní agbára má ọ̀nà wọlá àgbàgbọ́dẹ sí ẹ̀mí wa òun náà ní kí a máa ma gbogbo gbà gbogbo bẹ́ a bá wà gbogbo bẹ̀ lọ́lọ́n ti rí wa gbogbo bẹ̀ lọ́lọ́n wà tá a bá ti ma yẹn a lè ma jìnà sẹ́sẹ̀ tá bá wá foríjì ọlọ́run lórí omi tá a mà pẹ́sẹ̀ ni ọlọ́run wọn ma dárí rẹ̀ jì wá a ma rọ́ kábà ọlọ́run gbogbo bí a bá ń wà láàmà gbà pọ́lọ́run sí kíni ọlọ́run rí wa ọlọ́run mọ́sálá ìsànú wa tí wọ́n bá ń sọ̀rọ̀ túbá ọ̀nà mẹ́ta làwọn àlùfẹ́ẹ̀sìn òun ni wọ́n tú sí òun ni wọ́n gbé sí túbá alákọ̀ọ́kọ́ òun ni tawbatan sahiha túbá tó lálàáfíà dọ́dọ̀ ọlọ́run túbà wo nìyẹn oní gbogbo ìgbà tí èmi àtẹ̀yìn bá ń bẹ́sẹ̀ wá mà pé àmọ́sí ọlọ́run ta wá ń fi ìwà foríjì tẹ̀lé tó bá tọ́lá làáfíà rẹ̀ ta ń gbà pé mo sì kí ni mo sẹ́lọ́ ṣe ìpẹ́lò mi ń bẹ tó jẹ́ pé ọlágídí ọkàn yọ́ ma sẹ́lọ́ tí ó tún wá pé sẹ́sẹ̀ wà lélé òyìn ṣe lè náà wà sẹ́sẹ̀ ní báwọn kan ní ń pààyàn báwọn kan ní ń ṣe gbogbo ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ níwájú Ọlọ́run subhanahu wa ta'ala tó bá tọ́lá làáfíà òun lè yí tí ẹrú tọmọ ẹ̀ṣẹ̀ rẹ̀ ní ẹ̀ṣẹ̀ tó dẹ̀ tó bá lọ sọ́dọ̀ ọlọ́run tó bá kejì òun lè yí tí fi ń lálàáfíà jùlọ ẹ̀pá níkà lálàáfíà èkejì lè yí tó ní àlàáfíà jùlọ àtàwọ́bá àlàásọ̀ òun náà ni tàwọ́bá tó nà sọ tọ́lọ̀ ń pa wá tó bá tọ́ mọ́ kangakanga òun ni bàtà bá túbá lórí ẹ̀ṣẹ̀ kan tàwa tún ṣiṣẹ́ lórí ká tó máa fi ẹ̀mí wa yí ẹ̀sẹ̀ mímà tó bá tó fi mọ́jùnù lọ́dọ̀ ọlọ́run ṣàpẹta ọkọ́ta lọ́lọ́láàfíà ni pé àrẹ́sẹ̀ kára ìpé àṣẹ àtúbà rẹ̀ túbà ńlálàáfíà ṣùgbọ́n kò pé ká tún máa bọ̀ sínú ẹ̀sẹ̀ ní tàbá ti rí pẹ́sẹ̀ ní sàtútúbà rẹ̀ ilé ní kíni ọlálàáfíà ṣùgbọ́n kèé ṣe túbà tó lálàáfíà jùlọ túbá tó lálàáfíà jù lọ ni túbá èyí tàà túbá ẹ̀sẹ̀ kan tàà wá ń kíyèsí ẹ̀mí wa láti má lukini kí ni ẹ̀ṣẹ̀ ní ìmá tàbí yẹn gangan túbá ẹlẹ́kẹta lè tó jẹ́ pé bí oní túbá ṣe ń túbá rẹ̀ bẹ́ẹ̀ ní ń bàjẹ́ ma lọ́wọ́ tọ́lọ́wọ̀n ọ̀gbá gbogbo asagirola asagirola asagirola asagirola asagirola nígbà asagirola tán àwàlá tún mọ̀ bí dáa tún yà lọ àwàlá tún mọ̀ dáa tún lọ sí èrò tú bá yẹn tí a dùn ẹ̀fẹ́ sì tún bẹnu ọkàn wá a tọrọ àforíjì ọlọ́run a dùn ẹ̀ṣẹ̀ kò kú ònú kíni kò kú ònú ọkàn tá bá tún ti dáwà báyìí àtúnrọ́lù ẹ̀ṣẹ̀ lọ́nù ìyẹn ni wọ́n pè ní àtàwọ̀bátú alfáàsìdá túbá tó jẹ́ pé bóhùn tí tí ń ṣe bẹ́ẹ̀ ní bà jẹ́ tẹ̀lélẹ́yìn mẹ́tàlá pín túbá sí àtàwọ̀bá asọ̀híhá wàtàwọ̀bá al'asá wàtàwọ̀bá wa fi tó jẹ́ sí wípé ààyè tó bá ní nínú ẹ̀làlùwàláwà láti gbọ́dọ̀ ní wípé à ń ṣe tú à ń sàlùwàláwà dáadáa kò sí kankan bẹ̀ táwì tó já foríjì ṣùgbọ́n tó bá lè ṣe àlùwàlá gbogbo oríkẹ́ àlùwàlá tó mi ń dé yẹn tó mi bá ti dé ọwọ́ rẹ ẹsẹ̀ rẹ tó fi ọwọ́ sí ọlọ́run ti bọ́ fi omi yẹn sí kíni ó ti fi fọ̀ bẹ́ẹ̀ náà ni tó bá ti bọ́ ojú ẹ̀sẹ̀ tó fi ojú dá bómi àlùwàlá tó fi bọ́jú ń bá ti ń kán bẹ́ẹ̀ ní ń bá kíni lẹ̀sẹ̀ yẹn ń bá omi yẹn ní ń bá kán lulẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo oríkà ara yòókù ó fi dórí tó fẹ́sẹ̀ rìn lọ́bẹ̀ bó ṣe ṣe àlùwàlá bẹ́ẹ̀ ló ti bá omi àlùwàlá lọ ọlọ́run bá ní fi ìgbà tó bá wa sínú kíni àlùwàlá ṣíṣe ọ́sọ́dọ̀nà yàn fíìmì àtẹ́yìn ká gbìyànjú kárípá ń sàlùwàlá wa dáadáa ká mọ́ máa sí wòrùwòrùwòrùwò kárípá sí koríkè àlùwàlá wó sì máa pé wọ́n lè sọ máa pé bàbá bọ́jú nìkan ta parí ta pàṣẹ ó ti tán tó bá wá fẹnu àti múlẹ̀ kí ni ọ̀bọ̀ mú ẹ̀ṣẹ̀ ìtọ́ fẹnu já kí ni ọ̀bọ̀ mú lọ omi wo ní ọba lọ ẹ̀sẹ̀ ohun tó fi mú gbọ́ kí ní ọba lọ wọ́n fẹ́ ká máa sàlùwà láyìí dáadáa nínú orin sẹ́tà a máa ṣe tí máa jáforíjì fẹ́dà òní sọ́lá òní rún kíkí ẹmọ́jà àfisàwẹ́wò nítorí pẹ́lẹ́sẹ̀ níwá kágbìyànjú kárípá òun kí òun wá bá forí kalẹ̀

kí ni ká àkọ́kọ́ tí ẹni àkọ́kọ́ sí astagfirullah astagfirullah astagfirullah lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mẹ́ta nítorí pé rùn ta kí ẹ̀sìn ni bí ìgbà ta fi rún sí àtẹ́gùn lọ síbi kọ́lọ́run ó lè gba àdúrà wa lórí wíwá àforíjì ọlọ́run nínú tọ́lọ̀ subhanahu wa ta'ala nínú sẹ́ sínú ẹ̀ tí wọ́n fi dárí jẹ́wẹ́ òrìkìyàmùlẹ̀ yìí kéèyàn jẹ́ mi tí ó lè máa dó lóru ma jí lóru kódà kọ́ mọ́ sí jù márùn tó lò lọ kódà kọ́ mọ́ ọ̀pá àrùn méjì lọ mọ́ mú ibi tó le ibi tó le tó tí mú ní ọjọ́ rọrùn àti lè máa jí lóru bẹ̀rẹ̀ ló ní ogun ní ma kí bá bẹ̀rẹ̀ òun dé ní bá ti kejì gan sọ gan gbà ń rí kí dórí mẹ́jọ ń bọ̀

kọ́sọ̀pá méjì olóǹkí kódà ibi tẹ́sẹ̀ tó fẹ́ràn àkàmàdí lórúdé wọ́n ní bẹ́ èèyàn bá dìde gan tó jókòó tó sì la ilaha illallah subhanallah walhamdulillah mọ́sílẹ̀ alhamdulillah lọ tó ti lọ lẹ̀ tó ti sùn wọ́n ní wó fọ́n ládẹni tó jí kí o lóòrùn ó kí ó gbà ládẹni tó jí sí ọlọ́run ibi ọlọ́run ọ̀fẹ́ kájìnà sí òun ó rẹ̀ sì ní fún ọ ibi tó súnmọ́ jù láyé tí táwọn ẹni ibi ti mú ẹ̀dá ojú oorun ni ọwá ń sùn 7 to 7 ọwá lọ òléyìn ìlú àà ọ̀ntán rẹ̀ 7 to 7 ìdìde lóru òun ni ìsúnrẹ̀ ìyàmá ọ̀bẹ̀ ẹlẹ́dẹ̀ ìyàn sínú ọlọ́run fi máa dùn tí ó darí jìyàn nínú sẹ́ta a máa ṣe tọ́lọ́n fi máa dárí jíyàn òní hajji wal umra èyàn sí hajj ò sí umra ẹ̀rìgbọ́n sọ fún àbíyàn bá ti hajjìdí wọ́n sọ wípé ẹni tọ́lọ hajj kharaja min dhunubihi kayawmi waladatu wọn níjọ́ ọ̀dàrí hajji yẹn ó ti dàbí aláàjì wọn ọmọ tuntun hmm, táàṣẹ̀ṣẹ̀ bí tí ò ní kí ni lẹ́sẹ̀ lọ́rùn tó bá ti dé umura tí bá tún ṣe òun náà bí hajj kódò ọ̀kan ń wà ní madina anábì níbẹ̀ bá sàlùwàlá rẹ̀ nínú madina tó wá gbàlùwàlá yẹn lọ sí mọ́sídù kúbà òṣè náfìlọ̀ pa àrùn méjì ń bẹ ládẹ́ tó fi ha ọ nínú àwọn sẹ́tì èèyàn máa ń ṣe tọ́lọ̀ máa fi ẹ̀ṣẹ̀ dànù bọ́sà àwọn ilé òun náà lábá ríwí lónìí ó tó wá nínú ẹ̀ náà ni majalisu adlikir àwọn majalisu lẹ̀ ẹ̀lì gbogbo mẹ́bà ti pàtẹ ìrántí ọlọ́mbà yìí wọ́n máa sá mẹ́ mo kẹ́yìn gbogbo ẹ̀yìn ọ̀tọ̀kùlú tọ́lọ́run dá sí lókèrè wọ́n máa ń rí dáadáa lára yìí ọ̀pọ̀lọpọ̀ kódà náà àti wọ́n máa ń jù láyé làwọn àfáà ẹ̀yà afá náà ẹmọ sàwọn ẹmọ̀síyàn pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ ẹlòmí ìgbé ibi wá fẹ́ gbọ́ wà sí ọ̀nà pé wọ́n fẹ́ báyọ wọ́n bá mú lọ́wọ́ gbà tán tó lọlé ọlọ́run ló sì wọ́ bẹ́ẹ̀ ni gbà ọlọ́run ọjà lè máa rí ná èyí ò ní kẹ́ ẹ máa tọ́jú àwọn àfáà bó ní torí pára wọn mọ́ wà ara wọn náà ni mí ẹ máa tọ́jú wa kò sí wọ mẹ́ ọba nítorí ẹ̀ mo fi ń wí torí ẹ̀ náà ni ẹbí máa mù ní ọwà ilá tẹ́ẹ̀bá rí lásìrì tẹ́ẹ̀ máa bínú bẹ́ẹ̀ bá máa mú ìbọ̀lẹ̀ lọ àrí lásìrì àmàkó bẹ́ẹ̀ tí máa sínú àbáfi lámọ́nílà àbáfi jẹ́ òun ráyè rán òwò sì lọ dé ọ̀nà wọ́n kankan ó sì ní ọmọ kú ọmọ sáájú ọwọ́ òní jẹun

bẹ́ẹ̀ni kọ̀kan wá sí jókòó tá farabalẹ̀ tá ń gbọ́rọ̀ ẹ̀ báyìí wọ́n ti ń bá ní ha ẹ̀ṣẹ̀ wa ẹ̀ṣẹ̀ tó gbé wá ẹ̀ṣẹ̀ ọ̀tún wọ́n máa fi kọ̀ láadá ẹ̀ṣẹ̀ òsì wọ́n fi máa bá ọha ẹ̀ṣẹ̀ dànù bẹ́ẹ̀ náà ni ìjáde máa lọ kírun màtàsí olófi dáájú àwọn ìyàwó nìkan náà ni wọ́n máa kínú ilé ṣùgbọ́n wọ ọkùnrin màtàsí ni wọ́n máa lọ ẹsẹ̀ tó bá ń gbé lọ wọ́n ma fi kọ ládá wọ́n ma fi kàn ha ẹsẹ̀ dànù fún ọlọ́mọsàlá ìsànú wa tí a bá lọ́rọ̀ taubá taubá la fẹ́ máa sọ a ní rí nǹkan mí sọ tí ogbólẹ̀ òfin so mẹ́yìn bá lè máa tó bá lọ síwájú ọlọ́run ọlọ́run a máa lò tafrish alkarb bí nǹkan bá lè fún yàn tó bá ń sí sìgìfàárù tó pọ̀ inú àǹfààní tó bá nìyàn àkọ́kọ́ ń bẹ̀ ni pé a máa ti ti ń ba nínú jẹ́ tẹ́mi yàn fẹ́ ọlọ́wà máa fi tìlọ fún yàn ní túbá tó bá ń sí sìgìfàárù pọ̀ kódà bó bá sowó lọ bá ń wá àfáwà asánù bàṣírítà sọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan náà ni ẹnìkan wá bá olóko òun olójú ọ̀rọ̀ sí oní ọlọ́mọ sí astagfirullah ẹnìkan wá ó tún níṣẹ́ ẹ̀wọ̀n ọ̀lọ́dẹ́dẹ́ ó ní lọ máa ṣe astaghfirullah nákàlẹ̀ jẹ́ ti ń fún yẹnu àwọn tí a ń fi ẹ̀sìn tí a ń fi gbára lọ́lọ́run tí wọn ò fi nítorí páwọn èèyàn wọn mọ̀ wọ́n sáàfà ẹlòmíì gan ti daláwo nítorí wípọ́ fẹ́ ṣe iṣẹ́ ìyanu ta lọ́rọ̀ lánà ìyanu kọ́ ọmọ gbọ̀dọ̀ àwọn tí ọ ṣe àdúrà fún tádù àwọn gbà kó lè dára wọn jẹun ni tí wọ́n ni wọ́n màdúrà kan sí sí ó gbà ẹbọ́kàn fi ọ́ ṣe kò ń gẹ́ kó lè jẹun láàrẹ̀ náà ládùúrà tó ṣe fún ni ló fi di ọ́fíìsì sẹ́dítọ̀ kó lè máa jẹun tí ẹni ẹni ó ní gbígbàdúrà lọ́lọ́run gbogbo wa pátá láti súnmọ́ ẹnu táwọn àfáà ní ni wípé a mà wọ́n sí pé wọ́n ka ọ̀rọ̀ ọlọ́run wọ́n ń jókòó ti ọlọ́run àṣàlá bí wọ́n bá ń sọ ọ̀rọ̀ ọlọ́run ma gba hàn wọn yọ́ ma ti ṣe dáadáa títà wọn sí ṣùgbọ́n lónìí wọ́kò tí ó gba àfáà mi náà sọ̀rọ̀ ẹ̀dá kan ẹlòmí ti lọ sẹ́ ó ti lọ gbáfá ó ti lọ sẹ́ ifá ọlọ́fẹ́ oṣó ẹlòmí ìdáláwo tí ń wo tí ń wo àwo torí pọ́sáfẹ́ sọ kankan fáwọ́ èèyàn tó yàtọ̀ ọgbàwòkàwájú ó sì pẹ̀lẹ̀ láfá ọ́ndáyẹrin ẹlòmí mú tẹ̀sùnbá ọya múkan ah, àwọn bí ń ṣe zíkìrì nì <laughs> àwọn àbá mi ti sọ́ di irinṣẹ́ awó lọ́kàn bí ẹgbẹ́ yọ̀kan bẹ̀ ọwá ti yọ̀kan ọ̀hán ibi ti múnú hmm. lọ́rọ̀ rẹ̀ nítàwọn bàbá onífà náà ń sẹ́nu kọ̀ yàtọ̀ kò sí yàtọ̀ ẹlòmí ò sì mú kùnlọ kankanu owó òsúnṣe kan ní tọ́ bá ti hmm, hmm. Ah. ni wípé inú tó lè tètè tí tí ń dọ̀ láàmú lọ oníkọ́ ma túbá lọ́dún sọ́dọ̀ ọlọ́gbogbo gbà má sí sìkìfà má sí sìkìfà tọba lè sí ọlàkó nínú gbogbo aburú rasulu karim sallallahu alaihi wasallam ó ní ma ní akthara lè sìkìfà ẹni tí bá ń Allahu lahu min kulli faraja gbogbo tí ń dùn tí ọ̀tẹ́ lọ́rùn nínú ìgbésí ayé ọlọ́run ó mú kó wa min kulli dókín makhraja gbogbo bí ọ̀ràn rẹ̀ ti fún pínpín ọlọ́run ó sì bù jáde fún wa razaqahu min haythu la yahtasib kọ́dọ̀ ọlọ́run ọmọ sáàtì kí fún láàyè tí ó rò sí àforíjì ọlọ́run ní gbogbo ìfẹ́ àsádù bá sílì ti mọ̀ sọ lẹ́ẹ̀kan níbi ń sọ fún ẹni tí ń wówó lọ́lọ́wọ́ àforíjì ọlọ́ ó ní tọrọ ọlọ́run ní sáàtì fẹ́rẹ̀ olùrọ̀bá kan ìnáwó kààrẹ kàfàrà. Ma wá foríjì ọlọ́run ọba tí máa ń gbà foríjì ni, yóò sílè sàmà àrí òmìnirára. Ọlọ́run lókò rẹ tí ó ṣe dáadáa, òyí rọ̀jò fún ọ láti sámà. Bí àmúwálì ni wà bà ní wọ́yẹ̀jì alákùn jannati wọ́yẹ̀jì alákùn máa ní Nínú àfààní ẹ̀kẹta ìmá túbá ọmọ fa àsìkí wá fún yà a máa mú àsìkí wá a máa mú wá fún yà mímá túbá fún ọlọ́run subhanahu wa ta'ala a máa kílìn ẹ̀míyàn tí ó jẹ́ kọ́kìyàn ọmá síwájú ọlọ́run subhanahu wa ta'ala torí àsìkò èyí ta sọ ọlọ́run mọ́sálá ìjẹ́ kó sí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ kó sí wa ní àǹfààní a ti sọ fún wa pé gbogbo wa lẹ́rù ẹlẹ́sẹ̀ bàbá mú àti mú tàwọn ànábì ọlọ́run bàbá mú nínú àwọn tí wọ́n bá nábì ló gbà ara wọn tó jẹ́ àwọn náà dẹ́sẹ̀ tẹ́lẹ̀ tó bá lọ sọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ndẹ́ wa ọlọ́run máa fàánù rẹ̀ máa fi bá wa gbé tí a bá àdúrà tá a ṣe torí yóò lè jọ wàpọ̀ báyìí ká má ti dẹ́sẹ̀ bóyá nu tá a lẹ́sẹ̀ fi sọ wípé tí a máa ṣe subhanaka Allahumma wa bihamdik wa nashhadu an la ilaha ant nastaghfiruka wa natubu ilayk ká tó wá foríjì ọlọ́run ká tó dìde gbogbo jókòó tí a bá ń wà ọlọ́mọsàlẹ́yì ṣàforíjì fún wa bóòlà tí wá máa ṣàforíjì yìí wọ́n láàlè pé astagfirullah àgbàwámú wa kàmà pé astagfirullah nínú àgbàwámi àlè pé astagfirullah alàzíma alladhi la ilaha illa huwa wa atubu ilayhi àgbàwámi nìyẹn astagfirullah alàzíma alladhi la ilaha illa huwa wa atubu ilayhi al'azima alladhi la ilaha illa huwa wa atubu ilayhi àtúnmá lò yẹn náà nínú àwọn anisẹ́ta fi máa wá àforíjì èyí tó wá ogun lọ ká ìta fi máa wá foríjì lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n tá a bá ti mọ méjèèjì tá ti

الذي لا إله إلا هو وأتوب إليه kama wí lọ́pọ̀ ọgbà bàbá ti mẹ́lẹ́kẹta yìí náà òun lọ ga gbogbo táà fi wá foríjọ lọ Allahumma anta rabbi la ilaha illa ant khalaqtani wa ana abduk wa ana ala adik wa wa'dika ma stata'at a'udhu bika min sharri ma sana'at أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت sẹ́rẹ̀kọ́ ogun díẹ̀ òun lè ànábí pè fún wa ní sẹ́yìdò lè istikfa ọ̀gá irinṣẹ́ tàà fi wá kí ni àforíjì ọlọ́run kálọ bí àwọn àfá wọn kọ̀ fún a èyí náà tí pọ̀jù tó yẹ ká máa wí bẹ́yàn bá dẹ̀ ẹ lọ ra ìwé kan tí wọ́n pè ní stadel stadel báyìí ni wọ́n sí yóò bẹ́ẹ̀ wọ́n sí english ẹ̀ wọ́n tún sí translation rẹ̀ tó jẹ́ pé wọ́n ti bá ní kọ́ àwàtà àbálì kalárúbáwá tàà lè ka stadel ọ wà ní gbọdọ̀ àwọn tí wọ́n ń ta ìwé ẹ̀sìn àárìrà ń bẹ̀ kálọ̀ wò ń bẹ̀ káfí wá àforíjì ọlọ́run ọlọ́run mọ́sálá ẹ̀sìn wa lẹ́nu tọ́lọ́run wọ́n dárí jẹ èyí tá a ṣe lọ́dún yìí mọ́sálá sì máa fún àwọn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́run jẹ́ ká ṣe láyé ọlọ́run wa máa fàánù rẹ̀ bá wa gbé àforílẹ̀-èdè yìí àfilẹ̀ rẹ̀ ọlọ́run lọ ìrẹ́ ni ó wa sí ti ọjà sórí ọlọ́run mọ́sálá ìṣe bẹ́ẹ̀ fún wa ọmọ ìyá wa tí wọ́n lọ bí ìsọ̀kalẹ̀ ọlọ́wọ́ àbíọ́ jẹ́ kí sọ̀kalẹ̀ wọn kọ́ jẹ́ kí wọ́n sọ̀kalẹ̀ dáadáa ọlá àti tóbi ọlọ́run ọmọ ìyá wa tó fẹ́ tẹ́rí sí nàìjíríà tí wọ́n fẹ́ rú ọlọ́run dákun ríru rẹ̀ jọjá rọrùn fún àwọn ọlọ́run jẹ́ kọjá sí rọrùn wọ́n bá wá sí ìjọba náà ọlọ́run ìwọ lọ máa bá àyàn sí afẹ́kọ̀ọ́ bá wọn sí àti nítorí tó dìrọ̀ májọba tí kọ́lọ̀wọ́ bá wọn sí òun náà ló lè jẹ́ àpánlé àtàánú fún wa lórílẹ̀-èdè yìí ìrẹ́ ló lè bá wọn sí ọlọ́mọ́sàlá ìbá wọn sí ọlọ́mọ́ má jẹ́ kí orílẹ̀-èdè yìí ó bàjẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ọlọ́mọ́ má jẹ́ ó bàjẹ́ ẹnitọ́lọ́ ń gbé àkóso rẹ̀ lé lọ́wọ́ lásìkò yìí a gbọ́dọ̀ pé kì í sọmọ ẹgbẹ́ wa káwá pépè láàmàṣẹ́ àdúrà ní ẹ máa ṣe o bọ́ àṣìṣe rẹ̀ orí gbogbo wa náà ni ó dàlé ìgbà tí kálukú ó lò ọlọ́run ti máa òun ti ní máa líká alìmọ̀lìk òun ní máa gbé ọlá léèyàn lọ bọ́bá sí wú ọlọ́run ìpínlẹ̀ Ọ̀ṣun mẹ́jọ bàjẹ́ ò ẹbá ń sàmì dáadáa máa fàánù rẹ máa fi bá wa gbé mẹ́ ò ìjọba bílẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa

inú létà wà yìí ọlọ́mọjọ́ ọbàjẹ́ máa hmm. fàánù rẹ̀ bá wọn gbé hmm. máa fìbùkún rẹ̀ bá wọn gbé gbogbo gbàtà bá ń dáwọ́ bẹ̀ báyìí jọ máa jẹ́ tàánú hmm. jọ máa kẹ́sìbùkún mọ́jẹ̀ ọjẹ́ ti bànújẹ́ lọ mọ́jẹ̀ ọjẹ́ àbúrú subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi Thank you.